ṣe rí abala kan wà lórí ètò tàpẹ́ ní abala àmì orí ọ̀rọ̀. àmì orí ọ̀rọ̀. n tá à ń ṣe lábala yìí ni pé ká fi yẹra wa wò hmm. àwa tá à ń gbòǹgbèdè ìgòrè afẹ́fẹ́ <clears throat> kí ì ṣe àṣà ilé wa kó mọ̀ bá bàjẹ́ kó mọ̀ di tá a mọ̀ kówó rà lọ́la. ṣe bí àmì orí ọ̀rọ̀ lẹ. bẹ́ẹ̀ni hmm. kánìṣó ńlẹ. àmì orí ọ̀rọ̀. àmì orí ọ̀rọ̀ yorùbá ẹ fi àmì sí ọ̀rọ̀ yorùbá méjì péré ẹ pa ó yẹ ká ẹ parí òwe kan ṣùgbọ́n torí pé ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ màá gbé yín gba ọ̀nà bòmí ẹjá sí wú ẹjá sí kí n sì fún yín kẹ́ ẹ wò hmm, tí ò bá bá pe oríkì ọlọ́run kan ní adánimágbàgbé adánimágbàgbé ẹ bá ń bu àmì Yorùbá jó. adánimágbàgbé. ẹ wá ní kàtẹ́ ìná sí mi mi jẹ́ ọlọ́run ẹ sọ fún wọn nílé. rèmi rèmi dòmí. Hmm? ó tún lu gángan náà ó sì lu gángan rí gbà kan rèmi rèmi dùnmí ẹ kàn hmm. mú bíntín náà rán. rèmi rèmi hmm. dùnmí. àdáni wọn gbàgbé olódùmarè gbẹ̀yìn gbà gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí wọ́n gbà ó àdáni má gbàgbé rèmi rèmi dùnmí. ọ̀rọ̀ kejì lákìrìbọ̀tò hmm, lákìrìbọ̀tò. ọ̀sá wo ìbí kẹ́ ẹ kàn mí má gbélé. ẹ rí slenderma lọ́wọ́ tèmi. ẹ tún pè ná. lákìrìbọ̀tò ṣé ń lákìrìbọ̀tò ni àbí lákìrìbọ̀tò. lákìrìbọ̀tò. mímímí rere lákìrìwòtò ẹ pàtẹ́wọ́ fúnra yín ọba <laughs> ẹ pàtẹ́ ah! inú àwọn ọmọ Ọ̀yọ́ ń dùn sí àwọn ọmọ Ìbàdàn inú wọn ń dùn sí pé àwọn ọmọ ọmọ tá a kọ. kíní kan bẹ lára ọmọ Ìbàdàn bí ọba lè sọ̀rọ̀ yóò lè kọrin bọ́ba wa ń kọrin fújì gbọ́dọ̀ wà nú orin ẹ̀. òun náà lohun tí fi jọ ti bàrí lẹ́ẹ̀kan àdúpẹ́ àdúpẹ́ ó yẹ kẹ́ ẹ parí òwe ni àmọ́ ṣẹ́rí kíní ti ń bẹ níwájú yìí ah. agbọ̀ngbọ́n agbọ̀ngbọ́n ni a pè é ẹ fi ọwọ́ àlàáfíà yín kẹ́ ẹ fi ṣí kẹ́ ẹ wá fọwọ́ ọ̀tún mú ìbéèrè kan bẹ̀ tó bá tán ẹ̀kọ́ hmm, hmm, fi ṣí ẹ fi ṣí yẹ ṣí ẹ fọwọ́ ọ̀tún wá mu. fún gbogbo ẹ̀yin tó ń wò wá ńlé tí bá ní kí wọ́n fi tí bá ní wọ́n fi ọwọ́ àlàáfíà ṣí hmm. kò ní tó bá dé o kò ní tátàbàtúbú ṣe o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí ń bẹ lẹ́yìn ìdí tí wọ́n ń wò wá púpọ̀ àwọn tí ń bẹ ní òkè ọ̀yà lọ́hùn wọ́n ń wo ètò ìdọ́ba wọ́n sì ń kọ́ nípa ètò àtàṣà Yorùbá wọn ò mọ̀ tún yàtọ̀ sósì làáfin mọ́ sọ pé kẹ́fí ọwọ́ àlàáfíà yẹn left hand kí wọ́n fi ṣe kí wọ́n fi ọwọ́ ọ̀tún kí wọ́n fi mú jáde wọ́n á lè mọ̀ tún yàtọ̀ sósì torí tọmọdé ò bá mẹ́wẹ́lẹ́wẹ́ tí ò mọ̀wé lówe oyè á jẹ́wé sọ́tún ká jówè sósì ká sọ pé ẹwẹ́ rèé o òwe rèé n tí ẹlẹ́dàá yín ní kẹ́ ẹ múnú agbọ̀ngbọ̀n yìí ẹ̀yin ò ní parí òwe mọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ọlọ́run sì bá ń gbà bẹ́ẹ̀ ẹ tú ọ̀rọ̀ yìí ni tí Yorùbá bá bọ̀ tán ní ajá mi mọdẹ ṣe ẹ ojú mi gẹ́gẹ́ máa wò ojú mi gẹ́gẹ́ máa wò. ń dẹ́rùbà mi ni. Ah, ẹ mọ̀jọ dẹ́rùbà <laughs> ajá mi mọdẹ ṣe hmm. ajá ọlọ́dẹ ni káyìn ajá ọlọ́dẹ a máa pẹtu a máa pọ̀yà a máa pẹ́ ojú àmọ́ tá a bá da gbogbo ajá sígbó ajá làjá ń jẹ ẹtù ọ̀rọ̀ tó ta kókó ni ajá mi mọdẹ ṣe hmm. ajá ọlọ́dẹ ni káyìn hmm. ajá ọlọ́dẹ apẹtu apọ̀yà apàgalà ó lè parẹ̀ ó lè péjò àmọ́ tá a bá da gbogbo ajá sígbó ajá ń jẹ́ ẹtù ọ̀yá ọ̀yá ọ̀yá sọ̀rọ̀sọ̀rọ̀ nìyí o sọ̀rọ̀sọ̀rọ̀ nìyí bàbá máa jẹ́ kí n sọ̀rọ̀ sọ torí nu ọ̀rọ̀ bó ti <laughs> wọn hò lẹ́ẹ̀kan. kẹsà ti wò pé ẹ fẹ́ gẹ́ẹ̀tì mi. láéláé èso ò ní gẹ́ẹ̀tì mi. ajá mi ajá ṣe. ẹ káàbọ̀ ajá ọlọ́dẹ ní káyìn. ajá ọlọ́dẹ ní káyìn. Hmm. Mhm. yóò apẹtu apọ̀yà apẹtu apàgàlà oríṣiríṣi ẹran àmọ́ tá a bá dàgbò ajá sígbó ajá lajá jẹ́. ajá tèmi náà good. Hmm. <laughs> but ajá ọlọ́dẹ nǹkan tóun máa ń ṣe ni wípé wọ́n máa ń lé jáde káàkiri lọ pa nǹkan nínú gbó lọ pa ṣùgbọ́n ajá tèmi indoor ni ajá tèmi <laughs> kéèké jáde. Ah. ajá tí ẹ má sọ pé ẹ má sọ pé mi ò gbà yóò dùn mí o ẹ gbà ó ntó ntí ọ̀rọ̀ ìtumọ̀ sí nǹkan kékeré ni tí yorùbá bọ̀ tán bá ní ajá mi mọdẹ ṣe mm. ajá ọlọ́dẹ òun ni káyìn mm. pé mọdẹ ṣe gbogbo ajá ajá làjá ń jà mí mm. n tá a fi bẹ̀rẹ̀ náà láì parí ẹ̀ ẹ̀ kàn fòye bá a lọ ni ajá mi mọdẹ ṣe ajá ọlọ́dẹ ni káyìn a máa pẹ̀tù a máa pọ̀yà àmọ́ tá a bá da gbogbo ajá sígbó ajá lajá ń jẹ́ ó túmọ̀ sí pé ìbí kan ò jù bí bá a ti bẹ̀rù bẹ́ẹ̀ náà la bọ́ mọ́ ajá àti ilé ajá ní jẹ́ in tó kàn bí yàtọ̀ ni pé ti ọlọ́dẹ a máa pẹ̀tù ó lè mm. máa pọ̀yà ó máa hẹ̀hẹ̀ mm. ó lè lówó ó ṣe tuntun mm. àmọ́ àjọra wa lọ àparò kan ò jù kan lọ àfẹ̀yí tó bá. pàrọ̀ kan ọjọ́ kan jù kan lọ ẹnu fẹ́ lù lẹ́ẹ̀kan bí òjì bí bá. ṣé ẹ wà lórí ẹ̀rọ alátagbà jàre àwọn tí tí máa fẹ́ bá yín sọ̀rọ̀ nílé. sórí lórí alátagbà. lórí ẹ̀rọ alátagbà hmm, lórí Facebook kí lórúkọ yẹn bá ń sọ fún wọn. níyì Peters ẹ̀jẹ̀ mi níyì Peters ẹ̀jẹ̀ mi lórí Instagram ńkọ́. níyì underscore Peters. ẹ̀jẹ̀ mi náà gbogbo ẹ̀ tí bá pè é jọ̀mí ṣẹ́ wà. pẹ̀lú gọlọ́n. ẹ sàrédébí. bẹ́ẹ̀ pè é lọ́la ọ̀gá mi o ọ̀rẹ́ mi o nígbà tẹ́ ẹ̀ níṣẹ́ méjì àti ẹ̀bá yín wá sí sórí ìṣẹ̀ mọ́ wọ̀rí tó a ṣẹlẹ̀ ni pé ṣé ẹ̀kọ́ nìkan àlórí ìṣẹ̀ abẹ́rẹ́ nìkan ni ẹ̀kọ́ òkè bá mi lójijì orin. ìpolówó ọjà ìmọ̀jà fi ìhun lẹ́ka máa fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ ẹ pè mí fún ìpolówó ọjà láìpẹ́ yìí hmm. ẹ kọ́kọ́ tẹ̀lé mi lórí ẹ̀rọ alátagbà tèmi at àtàbàtúbù ni lórí Instagram ẹ ti wò lórí lójú amóhùnmáwòrán yín ah eh, lórí Facebook ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ ọláyími eh, canvas ó ti kún àmọ́ kẹ́ ẹ tẹ̀lé àtàbàtúbọ̀ abẹ́rẹ́ ọ̀hún tẹ́ bá ti rí ẹ láìkí péjì mi ẹ bá mi sọ̀rọ̀ màá dá yín lóhùn zero eight zero six seven two zero three nine three seven ní kájọ fi dúnàdúrà zero eight zero six seven two zero three nine three seven ẹ mọ́ gbàgbé ìpolówó ọjà ẹ má jẹ́ kí wọ́n lé mi kó lóríṣun tẹ́ ẹ bá kówó ìpolówó wa wọ́n lé mi ká sì mọ̀ gbádùn ara wa lọ́lọ́dà zero eight zero six seven two zero three nine three seven wọ́n kun orin fún wa kí wọ́n tó mọ̀ lọ. a orin. ẹ ẹkù ẹja lọ àwa ń lọ ọkùnrin ó dìgbà ó ṣe. ètò bàbá ètò ètò bàbá ètò.